òní táwọn ṣe kí ni òní tí a gbìyànjú láti máa gbé yẹ̀wò nígbà tó pé àtọ̀rọ̀ ń pa àkídà so gbogbo kì bá pátá orí ọ̀rọ̀ fíkì òní ìpanilódálé abẹ lórí pápẹ́ ní ṣòro tu àìdàdàt ìyẹn ni àwọn májẹ̀mú tó de ìrùn tí à ń kí àwẹ̀ tá ń gbà ìyẹn ni pé gbogbo àwọn ìtànpè ní ìjọsìn pàápàá àwọn májẹ̀mú lórí òun àtọ̀fún wípé májẹ̀mú ọ̀nà méjì ló pín sí a ní májẹ̀mú kan táǹpẹ̀ ní ṣòro ojú otu ni a májẹ̀mú tó sọ ìjọsìn tó sọ di ọ̀rọ̀ àyàn lé ẹrú lórí kí la pé májẹ̀mú náà a ní mẹ́ta ni májẹ̀mú náà àkọ́kọ́ ní májẹ̀mú gbogbo a ẹlẹ́ẹ̀kejì ó wọ̀rọ̀ jẹ́ni tó ti bàlágà ẹlẹ́ẹ̀kẹta ó sì wọ̀rọ̀ jẹ́ ẹni tí pé làákàyè ń bẹ fún tí làákàyè ò yẹ kó bẹ̀. àwọn nígbà ń pè ní ṣurutu al-wujub ẹlẹ́ẹ̀kejì wọn ń tàbí ní ṣurutu fiha tí ó lè wá ní ṣe pẹ̀lú ìjọsìn kọ̀ọ̀kan ṣe nínú àlàfo pé ṣurutu fiha ti sọ́lá àwọn mọ́jẹ̀mú tó ṣe wípé yóò jẹ́ kí òun ta fẹ́ kí ẹ kó lálàáfíà májẹ̀mú tó jẹ́ kí irun tó ti dọ̀rọ̀ àyàn tẹ́lẹ̀ yẹ tí wàá jẹ́ kí òyìn kó ṣe kíni kó lè ní àlàáfíà a ní àwọn májẹ̀mú tó bọ́ta bẹ́lẹ̀ ń lọ bí márùn nínú májẹ̀mú ìhun náà ni àlẹ́ àìmọ́ ní dọ́kọ́lì wá pé wọ́lá káàdì mọ̀ nípa pé dájú àsìkò ìhun tá a fẹ́ kí ó ti ṣe kí ni ó ti wọlé yẹn ni pé àìkírun síwájú lásìkò ẹ̀kú tó ti kí ni ṣe wọlé fẹ́ẹ́rì mọ̀bìtẹ̀kọ́lì wà ti sọ́dà a ní máa ń fa pé àsìkò ó ti ṣe kíni ó ti wọlé ẹlẹ́ẹ̀kejì òun náà ti ta pè ní kíni àtọ̀hárọ̀ kéèyàn máa bẹ ní ìmára kéèyàn máa bẹ ní kíni ìmára ìmá tọ̀hárọ̀ tó àbí kó ṣe pé ìmára tara ni àwùjọ̀hárọ̀ tó sáwùd àbí ìmára aṣọ tí a wọ̀ أو طهارة مكان العبادة أبي مرة أي تجلس لكني أتكشي يجوك يتكشي sọ́ni ìmọ̀ra táwọn sọ yìí ìmọ̀ra ọ̀nà méjì ni kéèyàn mọ́ra kúrò níbi ẹ̀sìn kékeré àti kó mọ́ra kúrò níbi ẹ̀sìn ńláńlá àwọn ẹ̀sìn kékeré òun làwọn tó ní ṣe pẹ̀lú bíi kéyìí aṣọ èèyàn yàgbẹ́ èèyàn tọ̀ tí n ta fi ń ṣèmọ́ra àwọn eléyìí òun náà ní kéde odú ká ṣe àlùwàlá ẹ̀gbin ẹlẹ́ẹ̀kejì onítàǹtẹ̀lé adásù akbar àwọn ẹ̀gbin ńláńlá àwọn ẹ̀gbin ńláńlá ò ní kébi kéèyàn kékeré kéèyàn bá ran jánábà àbí kó ní nifas àbí kó ní àìdọ̀ so àwọn ẹ̀gbin ńláńlá yìí kí ni ká fi ṣètọ́ra sí wọn òun náà ni um, aligosu ìwẹ̀ ìmára ká ṣe ìwẹ̀ ìmára so ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú ìtàkà òun náà ni mo láti pé àtọ̀hárà ẹlẹ́ẹ̀kẹta mú májẹ̀mú ìgbésẹ̀ tí òun lábẹ́ kí kúlọ̀ àlàáfíà wọn ká pè ní ìtìbálú àlìkébùlà kí ẹ̀ rí pé òun dojúkọ kíbùlà kí ẹ̀ rí pé òun dojúkọ kíbùlà gbogbo àìká ìsìn àbádé àbádé kí o àwọn òdòdó àti wáàbò ní kíbùlà ní òdòdó òdòdúkọ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ìsàmọ̀ sí kíni sátòrò àwòrán kéèyàn bo ìhòòhò rẹ̀ sátòrò àwòrán kéèyàn bo ìhòòhò rẹ̀ ìlú òǹkírun lẹ́nu tó yí kíni tó fi òwò rẹ̀ tó fi lẹ̀ wáyé tó jẹ́ lẹ́ẹ̀karùn-ún mẹ́rin náà ni àmì ìjà kéèyàn dàníyàn ìrùn tó fẹ́ kíyàn kéèyàn ní àníyàn ọ̀sán máa pé ìtàkùn láníyàn òun náà ni tó ń bẹ ní orí ọkàn báyà wa tí mo fẹ́ kí ròdú rí mo fẹ́ kí màá sí ní wọ́n dìbò nàbí ìrún ìṣáì tètè báyìí fún adá ní ọjọ́ pé ìgbà wáyé kò sọ́ọ̀tì kò dání ẹ̀sìn mo fẹ́ kí ròdú eléyìí níbi àmì àdádálẹ̀ tí ò ráyè jókòó nínú ẹ̀sìn tó eléyìí ni àwọn tó jẹ́ májẹ̀mú ìrún àwọn akọ̀kọ̀ wa pé lẹ́yìn májẹ̀mú yìí àábọ̀ sórí àwọn nǹkan tá ní àjẹ́ àlùfọ̀dà àwọn arkanu sọlá kí ni náà pè ní arkanu sọlá náà bá gbàgbé ní àwọn oṣù nọ́mbà tàbí sọ̀rọ̀ pa ọ̀bí àti bàbí mo yan lórí ìfún fún wa wípé anítàǹpé ní ní sunanu arkanu sọlá kí mo pọ̀túnmẹ̀ ní Yorùbá ń gbà yẹn orígun arkanu sọlá onítàǹpé ní orígun ìrun inú orígun yìí òní ń ta àtijọ́ bẹ̀rẹ̀ bàbá lè mú méjì inú ẹ̀ léèrè láì lè tó mẹ́ta la lè mú àwọn sọ̀rọ̀ ní àwọn orígun yìí ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tuntun máa àwọn kọ̀ọ̀kan lè ṣe àwọn kọ̀ọ̀kan lè ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀bí bá bọ́mọ ní pé àgánù sọ̀lá òun ni orígun èrò tó ṣe wípé tí ọ̀kan nínú ẹ̀ bá ti wó kí ló dé irun náà irun ti wó bàtọ̀lẹ̀ tọ́lá tọ́kan nínú ẹ̀ bá ti wó irun ti kí ni irun ti wó pé jẹ́ pé àwọn àtúnṣe kọ̀ọ̀kan wà tá a lè ṣe àmọ́ yẹn àbọ̀rọ̀ ṣe kí ni á da padà àbọ̀rọ̀ tó ṣe bóyá tọ́ sí àwọn wàjìlá àti sílẹ̀nù orí ìtàkùn ní àríkánù ṣọ̀dá. Mo tàbí pé àríkánù orígun fún wa nínú mọ́tíwájú, ó ní orígun dà gẹ́gẹ́ kí ni ní ẹ̀gẹ́ bí ìlà, bẹ́ẹ̀ ni bí foundation. So tí ò bá sí foundation mọ́tíwájú ò lè ṣe kí ni, ó lè rí bí jòkó. Àbí tí foundation bá dúró yóò ní àwọn ìlà, àwọn orígun yìí, àwọn àwọn ògiri yìí láti kí ni làásùn mọ́. wọ́n lè fọ́ kọ̀ọ̀kan ní àwọn obìnrin wọ́n lè fọ́ gbogbo àwọn obìnrin kọ̀ọ̀kan ìpè tí wọ́n kàn ní ṣe máa ń fúláàtì lójú ìgbà tí kíni bá ti dúró kí sílẹ̀ bá ti kíni tó bá ti dúró. àmọ́ bá ti ọtí wó pílà ẹ fẹ́ mú ilé àti pé bá ti ẹ fẹ́ ṣe kíni ẹ fẹ́ mú wálé mi. tó ilé yìí ó ní àfiwé àríkánú àsàlà àwọn orígun èrò àwọn orígun irun kúrẹ́ gbogbo wa pé eléyìí ṣe pàtàkì torí pé àfọlá nínú tọ́lọ́mọba àlékè ọlá tó ṣe lọ́ràn yẹn lé wa lórí wàjibáàtù dín ọ̀rọ̀ yẹn ṣe ń wá kò sábà tó fún jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí àwọn wàjibáàtù kan ń bẹ lórí àwọn ojúṣe kan ń bẹ tá a gbé ní wọn lójú wọn bọ̀rọ̀ má ṣe nínú àwọn ojúṣe yẹn òun náà ni àsọ̀lá àdúrà irun kíkí so mo wá dé kí irun fọdún kan mo kí fọdún méjì mo kí fọdún mẹ́ta mo kí fọdún mẹ́wàá mo kí fọdún ọdún mo kí fọdún ọdún kò tóbi pé kí ẹ ṣe kí ni kí ẹ mọ àwọn òfin tó de irun tó ń ṣe kí ni tó ń kí eléyìí ṣe pàtàkì so àfi kábíyèjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóòrèkóòrè ká máa wò láwòsíwò láwòsíwò ìgbà bíi ìdọ́rọ̀ náà ọba àdìjọlá tó tóbi dé inú tí àtẹwò tẹbi tẹsán àyè fáwọn èèyàn dájọ nígbà tí n ka kuraani tẹpẹlẹ bá ka kuraani ní bóyá kasúrò àkọjọ tó lọ ayà nígbà tí tẹbá tẹ gbé bá tún gbé tó bá yẹn wà ayà mi tí mo tẹ́lẹ̀ ṣé mi ò ayà ẹwà bó ṣe rí ẹ máa wò láwò tó dé pé à ẹ tí wàá máa ṣe mọ̀ wípé à ah, ah, ṣé kíní yìí ṣé kíní bẹ́ẹ̀ ni ẹni tí bàbá ń bọ̀ ń pè é wọ́n àwọn bàbá wa kọ́lọ̀ wà nípa ẹgbẹ́ kárí wọn pé àmọ́ ọdún ọdún náà ti kíni rẹ̀ dàpọ̀ àmọ́ ń dọ́tí lọ́wọ́ àti kùránì ayé àtẹ kàlákàtúkà yẹn ẹ̀sùn wa wù báyìí tẹ̀bá káyà mi tọ́lọ́mù bá ṣe láì ṣiṣẹ́ ọ̀rọ̀ àlùfáàní nìyẹn báyìí bọ́rọ̀ ìmọ̀ ẹ̀lẹ́ àìmọ̀ bọ́rọ̀ ẹ̀ṣẹ̀ rí òun náà nìyẹn irú kẹ́ńtì ẹ ti ń kébọ̀ látọ̀gbọ̀n ọdún ẹgbọ̀dún tẹ bá tún gbọ́ ọ̀rọ̀ míì pẹ́jà ìbàjẹ́ pé a kí àwọn ẹ̀kọ́ tún sọ òfin míì kalẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò sí òfin tuntun níbi èyí títí máa yẹ ẹ tún máa gbọ́ láti ní àgbọ́ tó gbọ́ òun náà ni tó inú ẹ̀ bá ti yanjú àwọn kan tá ń pè ní ṣòro àwọn ìmọ̀ ṣòro tó dùdú àbí ṣòro tó síhà àwọn mẹ́jẹ̀mú tó di irun bí a mẹ́jẹ̀mú tó ti lọ́rọ̀ yẹn ní àbí mẹ́jẹ̀mú tó ti kó lálàáfíà ni bàbá yanjú eléyìí àbọ̀ sórí tó ṣe pàtàkì jù lórí ọ̀rọ̀ òun wàyí àrùkánú àwọn orígun èrò ìdí táàbí bẹ̀rẹ̀ ẹ̀rù náà ní tuntun fún wa ìdájọ́ ẹ̀ kí ni ìdájọ́ ta sọ́ńdà ẹ̀ pé ó gbé orígun òru ìdájọ́ orígun òru ni pé tí nǹkan bá ti mẹ́hẹ̀ nínú ẹ̀ gbogbo rẹ̀ ti ṣe kí ni irun yẹn ti wó àti káńsà fi ṣe tó mẹ́hẹ̀ yẹn a tó wá lè ṣe àtòjúdù bá wípò. Nà kí ni àwọn àìsàn àlùsọ̀lá àwọn tó jẹ́ orígun irun wọ̀nyí nínú àwọn kan tó jẹ́ orígun yìí látara àlàyé àwọn àfà àwọn tá ní gbogbo tó jẹ́ orígun òun pátá kò ju mẹ́rìnlá lọ àwọn ní òní ilá ó ju mẹ́rìnlá lọ ó lé ní nǹkan bíi mẹ́ẹ̀ẹ́dógún àwọn àrídá bíi fifteen àwọn àrídá bíi fifteen àwọn àrídá bíi fifteen bọ́tẹ́ báwo wáyé ẹni pé àlàyé òní tí ó mú àwọn jìádà yìí wá àlàyé báwọn àáfàá ṣe lórí ẹ̀ òun ló mú àwọn àdínkù kan àwọn àdínkù àmọ́ àwọn kan wà tó ṣe wípé ìpìlẹ̀ ní kẹ́nu ìyà lórí ẹ̀ tó fi gbogbo mùsùlùmí tí ó bá ṣe sọ̀láàtì á bọ̀rọ̀ mọ̀ àwọn tó jẹ́ àríkánù sọ̀láàtì yìí àwọn orígun abọ̀rọ̀ mọ́ ó kéré jù tá a bá àwọn nǹkan míì lọ títí abọ̀rọ̀ àwọn tó jẹ́ àrùkánù àwọn orígun abọ̀rọ̀ mọ́ ìyẹn bọ̀rọ̀ rẹ̀ láràn túnra láràn túnra kí láti gbé ọba ìgbà tó bá ń ìyẹn ó máa àwọn àkáàmù tó àwọn òfin àwọn tó ti máa ń bí bá ti ń bá sọlá àti ẹ̀ ló ṣe mọ mójútó sí. àwọn tó jẹ́ orígun yìí òun ni ohun tá a sọ fún wa káàdé gbìyànjú àti kéré láti wò. ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó ní òǹkà ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó ní òǹkà lẹ́yìn òǹkà àwọn àmọ́ mú àlàyé ìdájọ́ kọ̀ọ̀kan nínú ẹ̀ àmọ́ mú àwọn ọ̀dà tó bá sọ̀rọ̀ báyìí tó méjìlá ìdìbò lẹ́yìn tàbí àwọn onímọ̀ alhamdulillah mo sọ fún ọ̀rọ̀ fídíò ọ̀rọ̀ bíbà tí wọ́n ṣe mathematics yẹn kájú níbẹ̀ nítorí mo kàfẹ́ káfẹ́ lọ́dọ̀ àti pé kákan ká dì wọ́n kárí wọn dì mọ́lẹ̀. àkọ́kọ́ nínú àríkánù sọ̀lá táwọn afa máa ń kà fún wa wọ́n sọ pé àlìkìyàmú iná kéde ràdé gbogbo ẹni tẹ́lẹ̀ tó bá ké o ibi tí orígun ti bẹ̀rẹ̀ ó náà ní kí ni kéèyàn dúró kéèyàn dúró ẹlẹ́ẹ̀kejì ó ní kí ni takbiratul ihram ká ṣe kábàrà alákọ̀ọ́kọ́ takbiratul ihram ẹlẹ́ẹ̀kẹta ó ní kí ni kìráàtú suratul fatiha kí ni ka suratul fatiha ẹ má bá ń ka ẹ má bá ń ka ẹlẹ́ẹ̀kẹta ó kí ni ka suratul fatiha lẹ́yìn suratul fatiha yẹn orígun ẹlẹ́ẹ̀kẹrin oníkíyàn lọ sórí àròkó orígun ẹlẹ́ẹ̀kan oníkíyàn ṣe kí ni kí a lọ sórí ròkó ẹlẹ́ẹ̀kaàrún oníkó ṣe kí ni ó dìde padà lórí rùkú yẹn ó dìde padà tó bọ́rọ̀ bá rùkú lọ sí ìlú náà ó bọ̀rọ̀ dìde padà lórí rùkú yẹn yẹn ní ẹlẹ́ẹ̀kaàrún níbẹ̀ yẹn ní mo sọ pé gbólóhùn àwọn àfà ó lé síra wọn kò ní pé àwọn afáàmì ní ẹlẹ́ẹ̀kẹrin oní rùkú yẹn ẹlẹ́ẹ̀karùn ní pé kéèyàn wá ṣe dáadáa lórí rùkú yẹn ó ti yé tó dá àwọn gbólóhùn ọtí wọn ní síra wọn yẹn òtítọ́ báwọn pé ẹlẹ́ẹ̀kẹrin kí èso rùkú ẹlẹ́ẹ̀karùn ó dìde padà lórí rùkú ẹlẹ́ẹ̀kẹfà àwọn afáàmì kó ṣe ìtìdáàdì débi tó ti dúró yẹn kó rí pé òun dúró déédéé àwọn àbáàtà máa máa lò yẹn dáadáa àwọn pé tó ọjọ́ ká fi yẹn fún ẹlẹ́ẹ̀kẹfà ó ní pé lẹ́yìn ìgbà tó dúró lẹ́yìn ìgbà tó dúró kó ṣe kí ni kó ṣe ká ń pè ní ẹ̀ẹ́dìdáàlì àtìdáàlì kó dúró déédéé kó dúró dáadáa yẹn ni ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kejì ó ní pé ká ṣe kí ni ká lọ sùjúùdù ẹlẹ́ẹ̀kejì ni gbogbo sùjúdù yẹn ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ kó sùjúdù fún wa sùjúdù méjì ni wọ́n gbà lérò pẹ̀lú sùjúdù pẹ̀lú fún wa tẹ́lifù sùjúdù kan àkọ́kọ́ ibi ẹlẹ́ẹ̀kan wọ́n ní àsùjúdù ti kọ́lá méjì ni wọ́n tẹ́lifù papọ̀ ẹlẹ́ẹ̀kejì ni gbogbo sùjúdù yẹn ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹjọ kó jòkó lẹ̀ láàrin sùjúdù méjèèjì kó ṣe kí ni kó jòkólẹ̀ láàrin sùjúdù méjèèjì ṣe ilé inú wọn tọ́ka fún yẹn gbà míì ṣe bá rí táwọn àwọn ọmọ ìyá bá ń tún ọmọ tọ́lá sí àánú àwọn onílẹ̀ máa ń fi hàn torí ẹlòmíì tó fi ṣe sùjúdù báyìí báyìí bóyá gbórí ìdílé yẹn náà ló ṣe kí ni yóò borí yẹn padà sílẹ̀ ó yẹ kí kí ni ó ti pa orígun kan rẹ orígun wo ká sùjúdù méjèèjì tí o bá pa orígun kan rẹ lórí ìrun ńkọ́ bákan láti tọ́lá àti kò ní ìrun kọ́nà wà ní pẹ̀lú àkókò àánú wa tó kí ẹ jókòó láàrin sùjúdù méjì tó ní ẹlẹ́ẹ̀kẹ́ló ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹsàn-án ó ní àtàṣáhù ẹlẹ́ẹ̀kẹsàn-án ó ní kí ni àtàṣáhù yìí tàṣáhù méjì ló wà tàṣáhù àkọ́kọ́ àti tàṣáhù dúró ẹlẹ́ẹ̀kejì so ìwọ ló jẹ́ ọ̀rọ̀ ẹnu méjèèjì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì olóje kí ni olójẹ́ ọ̀rọ̀ àyàn ẹlẹ́ẹ̀kejì ló mọ̀ pé ìyẹn ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹsàn ó nìyẹn náà ẹlẹ́ẹ̀kẹwàá ó ní àtẹ̀kìlì kí ẹ̀ sì kí ni ó sálámà kí ẹ gbé sálámà lórí ìrùn àti sọ́rí sálámà tá sálámà ọ̀nà mẹ́rin ló pín sí ọ̀nà méjì òun ni sálámà sọ́sùn sálámà èwo lọ ẹnu méjèèjì alákọ̀ọ́kọ́ òun ni kílẹ̀lẹ́ kí ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì kúnánù òun ló wà lórí pé àkọ́kọ́ yẹn òun ni táǹkì ẹlẹ́ẹ̀kẹwàá ìtọ́kànlá nínú ẹ̀ táwọn àfáàmọ́ sábà fi ṣe òun ni wọ́n fi ní àtọ̀mọ̀nìyàn pé gbogbo àwọn orígun kọ̀ọ̀kan tá a ṣe yẹn ká fara balẹ̀ lórí kọ̀ọ̀kan nínú ẹ̀ gbogbo kọ̀ọ̀kan tá a ṣe nínú àwọn orígun yẹn ká ṣe kéde ká fara balẹ̀ nínú ẹ̀ ká má ṣe wíriwíri ẹlẹ́ẹ̀kẹ́ lórí yẹn ìkọ̀ọ̀kan yàrá ẹlẹ́ẹ̀kejìlá àwọn àfa àmàlò wọn ní tẹ̀síìrì di afghan yẹni pé àwọn orígun yìí ká tò wọ́n ní sísẹ̀ntẹ̀lé ìkíní kejì nípa orí bí wọ́n ṣe tẹ̀lé ra wọn ká tò wọ́n ní kíni sísẹ̀ntẹ̀lé ó túmọ̀ sí pé ìyọ̀bá ọ̀ṣẹ́ kíni ìyọ̀bá ọ̀ṣẹ́ fi júùdù síwájú òrùkó ìyọ̀bá ọ̀ṣẹ́ fi júùdù síwájú òrùkó bàbá wa ìṣèbàjá ń lọ́wọ́ wọ́n á kápá sí àtàn bí wọ́n á ń kojú kankan ọlọ́run á gbà wọ́n láàyè gbogbo ẹ̀kan lọ́lẹ́yìn bá kàtó lọ́kà tán òkú wọ́n bá sọ sí tùdúùd ó ní tùdúùd yẹn bá rántí náà láìsí lẹ́yìn tùdúùd náà mo lè padà wá ṣe rùkú wọ́n wá dìde lẹ́yìn tùdúùd tán wọ́n wá ṣe rùkú àtúpa rùkú wọ́n bá ti kí ni wọ́n bá tún ṣe tùdúùd pé wọ́n ti ba tẹ̀síìbù wọ́n ti bàjá bí ọkùnrin wọ́n ṣe aláwọ̀ akúbá lẹ́sùn lọ́la akúbá gan kí ẹ kó tẹ̀lé kó ṣe tó àgbàjà bàákà bájà ó bá ṣe rùkú ó ṣe rùkú tán ó bá dìde padà wáka síwájú fàájà ó ní bẹ́ẹ̀ ni kò sí láìsí agbọ̀nbíńlá láì pé ìró ìdílé nínú ìdí kò ní pé kò láì pé òun tọ́lọ́ ìbàlejò láti rán ahmed muhammad alákòóso ajẹ́pẹ́ òun ti kí ni òun ní ìrùn lágbègbè yẹn ìdájọ́ ìbàdàn Kwara kò ṣe kí ni kò gbé léyìn o ṣé Ìbàdàn ni mí ṣé Kwara ni mí kò ṣe kí ni kò yanjú eléyìí ṣẹṣẹ bá mọ eléyìí kéèyàn mọ lámọ dájú dáadáa tó ṣú ọ̀pọ̀ tí àwọn ìdájọ́ wọ̀nyí tó yé wàhálà bó ṣe mọ bẹ́ẹ̀ ni yóò ṣe máa balẹ̀ sí lórí ìrun tó bá ń kí bẹ́ẹ̀ ni ó ṣe máa ṣe kí ni yóò fara balẹ̀ pẹ̀lú ìrun yẹn sáàtì ká lọ bí méjìlá or share about but inshallah bí kúláàtì ńlá nígbà wàá mú òun ni pé ká fún ilé yọ kọ̀ọ̀kan àti àwọn adájọ́ tó tún mọ́ ìkọ̀ọ̀kan nínú ẹ̀ ẹ wá fún wa pé àpá ìmọ̀ píkìú ọmọ píkìú dáadáa àwọn nǹkan tí wọ́n kà ní àkàtúnkàbẹ̀ ni àṣekí ni àkàtúnkà ẹ̀ẹ́mọ̀ká látàtúnkà

ká dúró ká dúró ọ̀yìn àti yàn ẹ fi àbí àyìn lẹ ẹ sáà ti àpapọ̀ ní yorùbá kéèyàn dúró ká ṣe kí ni ká ṣe o. tó lè gbọ́dọ̀ mú àkọ́kọ́ tó pọ̀ láti yẹn. kéèyàn dúró fún ọlọ́run bá lè jọra tó àkíyàn lè lá ìwà àdá ìwà tó wọn èèyàn máa tó wọn pé àti mùsọ̀lá ẹ̀ kí n gbọ́dọ̀ máa lọ fún wọ́n ní àti mùsọ̀lá ẹgbẹ́ ìrun ṣe kí ni ẹgbẹ́ e dúró kú mú lè sọ̀lá ẹdìdé tẹ́lẹ̀ kírun torí pé alkiyam ti dúró nínú àwọn orígun kan tàbí fi mú ìdájọ́ wá fún wa rẹ̀ ìmọ̀ sọ̀lá sọ̀sọ̀lá fún ìrun àkọ́kọ́ nínú orígun ẹ̀ òun náà ní kí ni a dúró so lábàá pé a máa ń dúró kírun ni òun ní ọ̀pọ̀lọpọ̀ ló fi gba ìdájọ́ kìyàmù sọ́lá ìgbé ìrun dúró kúmúlì sọ́lá ẹ̀dìdì kẹ́ẹ̀kírun àwọn in tó fi mú ìdájọ́ tó fi gbà wọ́n nítorí pé nínú àwọn nǹkan tábà mọ́ fi ń ṣe nǹkan nínú èdè lọ́wọ́ wọn á fi nǹkan tá a mọ́ sábà ṣe púpọ̀ yẹn wọ́n á fi mú orúkọ jáde fún nǹkan yẹn tó wọ́n á fi sọ lórúkọ. so àkíyàmù àkíyàmù lè sọ́lá ìdúró kákírun eléyìí nínú orígun àkọ́kọ́ fún ìrun nìyẹn tó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ní ìdí kan tàbí ìdí kejì àti dúró kírun ẹ̀yẹn ọ̀ràn yẹn ni lórí ẹ̀ àti dúró kírun ọ̀ràn yẹn ni lórí ẹ̀ kí ni tó fà ọlọ́run bá ní kí látọ̀ náà gbà pé wàkúmú lìlá í kọ̀ọ̀nìtì ẹ dúró ṣe ìjọsìn fọ́lọ́run lẹ́ni tí ó máa páyọ ọlọ́run ẹ dúró ṣe ìjọsìn fọ́lọ́run lẹ́ni tí ó sì kìíní tí ó máa páyà rẹ̀ so àwọn ìjọsìn oríṣiríṣi wà àmọ́ fọ́sọ́sí fún olè sọ́lá fún ìrun orígun àkọ́kọ́ ni pé èèyàn bọ̀rọ̀ dúró kí ni kí ni ń tá a tún kí jù ń bẹ̀ nínú ẹgbàwá hadithi Imran bin Husayn radiyallahu anhu ọ̀kan náà wọ́n sọ ọ́bà ni lórí ń bẹnu sọ́yìn Bukhari ó bẹnu Abu Dawud ó bẹnu sọ́yìn sí sọ́bà yìí ó ní wàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam ó ṣe ọlọ́run ó sọ báyìí ní Imran bin Husayn tó ń sàádé yìí ó ṣe ọlọ́run sọ pé sọ́yìn kọ́ ìmọ̀ni kírun rẹ lẹ́nu tí ó dúró fa ilam tẹ̀sẹ̀ tí fàtọ́ ìdánilẹ́ àmọ́ tó bá ní kápá àti dúró ìgbà ẹni kó a tó ṣe kí ni wọ́n jòkó lẹ́sìn o. ṣàyìn ńlá ní ẹ̀sẹ̀ tẹ́ ayé ṣàhálà ìjẹ́bù tó o bá tún wá ní kápá àti jòkó lẹ̀ wá ṣe kí ni kí ní ìrọ̀gbọ̀kú yẹni tó rọ̀gbọ̀kú tó fẹ̀sẹ̀ nílẹ̀. ṣẹ̀fún tó jẹ́ láwọn balùwẹ̀ ti bẹ̀rẹ̀ orí kí ló ti bẹ̀rẹ̀ orí ìdúró lẹ́yìn orí ìdúró kí ló kù orí ìdòkó lẹ́yìn orí ìṣòfólẹ̀ tí ló kù orí ìrọ̀gbọ̀kú látọ́lọ́ bá nígbà tó ń pa àwọn tó rántí ẹ̀ ọlọ́ni alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim wa yatafakkaruna fi khalqillah àwọn ibi tí ìyẹn bá tún mẹ́sìn dáadáa àwọn akọ́wà ní ọmọ fẹ́ lo áyà yìí wọ́n ní ọlọ́ni gbogbo èrè àwọn kíní ìwà pípà tó ṣe àwọn ẹgbẹ́ tọ́lọ̀ bá nígbà sọ ni ọlọ́run ní àwọn tó ti pé alẹ́ nínú yẹn kúrú nàlá àwọn tí wọ́n máa ń rántí ọlọ́run lápapọ̀ ẹgbẹ́ tọ́lọ̀ bá nígbà ló ń bẹ̀ yẹn jámù lólò àwọn alẹ́ nínú yẹn kúrú nàlá àtìyámọ̀ lórí dúró wà kúrúdà lórí ìdòkúlẹ̀ wàhálà jùlọbí àti lórí ìrọ̀gbọ̀kùn wọn ní a ó túmọ̀ sí wípé abọ̀rọ̀ máa ń ṣe àwọn àtúntò abọ̀rọ̀ máa ń ṣe lápapọ̀ bàtàwọn àfọwọ́ àmú àfáàní ó dáa ẹ jẹ́ ká gbọ́ àtùmọ̀ ẹ̀yẹ o tó bọ̀ tọ́lọ́wà ìgbà tọ́lọ́wà sọ ìtẹ́yìn ẹgbàáyé fọlọ́wà sọ ní wípé a jẹ́ pé a lè dìde jọ dé ṣe àkárù papọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni a ti wọ́n ti pé a lè jọ jòkúnlẹ̀ ṣe àkárù papọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni gbogbo àná àtúnlè jọ sùn nínú mọ́tọ́lájú tó ń kàn sílẹ̀ akẹ́dẹ̀gbẹ́ ni akẹ́dẹ̀ ọmọ sàkáàmù àmọ́ ti fi yìí nílẹ̀ àmọ́ yí àmì àà ìrọ̀ ọlọ́run ẹ̀ẹ́ tó ọlọ́run òbí tọ́lọ́run sọ nínú ayé àtẹ̀jẹ́ kíkí ni fẹ́ẹ́ fẹ́ lù nílé yìí tó túmọ̀ sí pé ayé ayé òsì kéré kìí tẹ̀lé pa. nítorí náà ọba àlejò là ń sọ ẹlẹ́ nílẹ̀ yẹn kúrú náà àwọn tó ṣe wípé wọn máa rántí ọlọ́run kì í á mọ́ ní àyè wọn kọ̀ọ̀kan lórí ìdúró. ìgbàjẹ́ tó gbogbo alọ́run ọba àlejò là ń bá papọ̀ ló ń bá yí papọ̀ títí kó kó gba tó gbogbo yẹn tá a máa bọ̀ lójú kan náà. so ẹ rántí ọlọ́run lórí ìdúró ẹ rántí ọlọ́run lórí ìdúró náà lórí ìrọ̀gbọ̀bù yé. so hadith àtàwọn àyà mi ń tọ́ka sí wọn wípé nínú arkanu sọlá orígun àkọ́kọ́ tó ń bẹ pẹ̀lú ìrùkún náà nìkan ti kíni ká dúró kí ìrùn gbogbo ìkáyè sí àbábára wa. bẹ́ẹ̀ sì ni wọ́n dákẹ́ kí ọ̀nà méjì náà ni ìrùn fardu àti ìrùn nàfìlà na àwọn àfa wọn ti yẹra lórí àwọn ìṣẹ̀gbọ́n ṣe láàrin Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló sàlàyé nípa àdúgbà tí ìkan náà àwọn eh, àfa àtọ́lọ tí wàá ti yẹn náà lọ kí ni wọ́n lọ sí wàá ti ní central mosque àwọn àyímọ̀ wọn organize program yẹn àwọn àfa àwọn àfa ìyàtọ̀yàn káàkiri ìkan náà àwọn ṣèkà gbẹ́ni ìgbìmọ̀ àtàwọn àtàwọn lọ ṣe lẹ́tọ̀ kan. ẹ̀ ìdáná wa béèrè pé eh, ẹ má bínú èmi gba àdìsí gbọ́ o ó ní pé mi gba àdìsí gbọ́ o ọ̀tọ̀ orí àwọn àbẹ̀rẹ̀ tó ti pé náà pé àdìsí mi yanjú ẹ̀ bí àpèjúwe ṣe ní àpèjúwe a mọ àyà tó jẹ́ àyà àkọ́kọ́ nínú àlùkùránì àyà àkọ́kọ́ nínú àlùkùránì ọ̀tá mi lè sọ fún wa ṣé ìṣọ́nà bínú o ṣé lè sọ fún wa tó jẹ́ àdìsí àkọ́kọ́ nínú àdìsí àkọ́kọ́ ẹni tí ṣé kì í ká àtúndà lóyún á lọ pé ẹ má bínú ẹbá tọ́ka inú alukurani tí ayé àkọ́kọ́ tọ́wọ́ sọ pé eléyìí ni ayé àkọ́kọ́ o bàbá mi àrárá o kò sí inú alukurani tọ́wọ́ sọ pé aya àkọ́kọ́ ni eléyìí o àdìsí kan ló sọ fún wípé aya yìí ni aya àkọ́kọ́ tó túmọ̀ sí pé àdìsí kan ló sọ fún àbí ajẹ́ pé àdìsí tó sọ fún ti yẹn gba ẹni àwọn afáà níbi tó wà ní ìjòkó lẹ́gbẹ̀ẹ́ bí iṣẹ́ ẹ̀rù afáà yẹn ó dẹ̀ ọrụ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ èyí tí yẹn ń fi ọpọlọ ọ jùlọ bá yẹn ń fi ọpọlọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni àmì ó ṣe máa súnmọ́ yẹn ṣé báyìí náà ló ṣe rí fún gbogbo nǹkan ni àwọn ìpìtìlá wà ń bẹ àwọn ìyọ kúrò àwọn ẹsíkúdì ìyẹn ni wípé azar àwọn tí ìdí kan tàbí kìkejì tó lọ òfin rẹ lẹ́sẹ̀ tó wà fún bẹ́ẹ̀. kábíyèsí tó lè yé wa àní muhammadulá àṣọlá ẹni tó jẹ́ ọ̀rọ̀ àwọn ìgbàlejò sọ fún wa wípé tọ́jú sọ iná nígbà tó ń bá sọ̀rọ̀ ó ní kí ìrẹ̀lẹ̀ tó dúró فإن لم تستطع فقاعدا àmọ́ tó bá ní kápá àti dúró tó bá ní kápá àti ṣe kí ni àti dúró kí ló kù tí wàá ṣe ìdòkólẹ̀ ó túbọ̀ sí wípé àìní ó lè mú ìdúró lè ṣe kí ni ó lè sọ di ìjòkó so àìní ìlànà àpapọ̀ pé lè jẹ́ ọ̀nà méjì àkọ́kọ́ ó lè jẹ́ lè mọ́rọ̀ ó jẹ́ látara àárẹ̀ tó rẹ̀yẹ̀ ẹni tó rẹ̀ sí òde ìdìbò ẹ̀yìn kò ní ilẹ̀ sọ fún ni kó dúró mọ́ ṣẹ̀rí àtàndẹ̀ sí kí ni kó gbìyànjú ẹ̀ wà láì dààmú. àbí ẹlẹ́ẹ̀kejì èèyàn ẹni tó ṣe wípé ó lè dúró àmọ́ ìdúró yẹn pẹ̀lú kí ni pẹ̀lú àlùmọ̀ṣàkọ̀ ìnira yóò fi dúró pẹ̀lú ìnira ní òṣèkí yóò fi dúró yẹn kò sí pé kò ní dúró àmọ́ tó bá dúró ara ó máa ní àǹfààní ìgbàlá ìwà fún ìrìn àìná láti fi ní láti jókòó lẹ̀ kí ìrun rẹ̀ sọ pé a ti fàáyọ mẹ́ àbá àti ti fàáyọ èèyàn méjìlá ti fàáyọ pẹ̀lú ẹtí àkọ́kọ́ ẹni tó rẹ̀ kí òun yẹn ní dìde ẹ̀yin òun yẹn wù ẹ̀ nígbà mọ́ ẹ̀kẹ́ ṣe ni ẹ̀fọ́ ọ̀sẹ̀ ìdí ẹlẹ́ẹ̀kejì ẹni tó ṣe wípé ó lè dúró àmọ́ ìdúró yóò máa bẹ pẹ̀lú kí ni pẹ̀lú ìnira tòṣẹ̀lẹ̀ òní ká fi ara nìyàn tó wọ́n bá jẹ́ ọ̀sán pé fatakullaha mastata'tum ẹ páyọ̀ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ bá ṣe ní kàfámà yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra nítorí ọba ní kíláàsì fún yín ó ní ìdẹ̀kùn ìtura ìfarabalẹ̀. Bọ̀lá Yorùbá ètò bí kùmùlẹ̀ ó sọ ọlọ́run òfẹ́ fara nìyí. Àfẹ́ ti ẹ̀sìn sáré ẹ̀sìn àfẹ́ ti fara nìyí. Wà máa já àlà àlẹ́ kò sì bí ní ní ìparọ̀. Ọlọ́run ní àti ìnira tí ní ẹ̀sìn bá ní kẹ́sìn àwọn náà. Àti ìnira síbẹ̀ fún yín. Ẹni pé ẹwú gba àwọn ní mélòó mẹ́ta bá ń ká yìí. Ọlọ́run bá ní kí ọlá ó fi sàánú àwọn mùsùlùmí ni. sọ ṣé pé tọ́wọ́ balùwẹ̀ ẹ̀ sọ pé gbogbo náà ṣe pé wá pátá. àwọn náà láti yanjú báyìí àwọn tó yanjú báyìí yóò fi tẹ̀lé ẹtì láwọn ọ̀nà tí ẹtì ti bá wà sẹ́yìn àmọ́ tí ò bá ti ẹtì ẹ má ti kí ni ẹ má wà á àwíjàre fúnra yín lórí ẹ̀ so a lè lórí ìdìkúlẹ̀ nígbà tí ààrẹ máa ń bẹ àbí tí ìrora tó bá ń bẹ. but lórí ìrún ọ̀yàn ọ̀rọ̀ yẹn lásán yìí tó bá jẹ́ pé ìrún náà fílà wa ń kọ́ ìrun náfìlà tí ó ṣe kí ni tí è ṣe ìrun ọ̀ràn ayàn ìrun náfìlà tí è ṣe ìrun ọ̀ràn ayàn àwọn àpá sàálà ni wọ́n gbà lọ́wọ́ sábọ̀ èyí tó rìnlẹ̀ jù ní wípé alkiyam rúkúnán tẹ̀sí kí yẹn dìde ká tá a sọ bí orígun níbi ọ̀ràn ayàn tó bá débi náfìlà kì í fi ọ̀ràn ayàn mọ́ tó bá débi lẹ́gbẹ̀rẹ́ àti ṣe kí ni kìí ṣe ọ̀ràn àyànmá orígun ní níbi ìrun ọ̀ràn àyàn láti gbé kí o àmọ́ tó bá ti débi nátúlà kìí ṣe kí ni kìí ṣe orígun má àwọn àfáà ní ó fi bọ́ sínú mùtàhàbì níbi nátúlà tí ẹni ọdún tọ́nà bá nítorí tó nífẹ̀ẹ́ wá dé èèyàn dìde ní tó fẹ́ kí tàjú ó fẹ́ ṣe tàjú ìrun òru ó láǹfààní ó ní choice fún rẹ̀ kó kí lórí ìjòkólẹ̀ ó ní choice fún rẹ̀ kó kí lórí ìdúró àwọn afá mi tún sọ níbi pé sáìdì yẹn náà ó máa bá kí lórí ìdúró ni àmọ́ tó bá ti rẹ̀ ló kàn lè jòkólẹ̀ àtàkùnrin náà gbogbo àwọn ẹbí tó wà ní tó tọ́ka sí wípé ó láǹfààní yọ́kàn lè dìde lóru nígbà wípé òun ò ní kápá tó ṣe ìjòkólẹ̀ kí n kírun òun lórí ìjòkólẹ̀ àmì ìtòkè ń da jùlọ ní tó ṣe kí ni kò kí lórí ìdúró tí ó bá kí lórí ìdúró tó ṣe àbí ó ṣe kàlà kò ní ẹ̀ṣẹ̀ kankan alẹ́ itlak eléyìí tó tẹ̀wọ̀n jù lórí ọ̀rọ̀ àwọn àfà àmọ́ ń tábọ̀ ọmọ ní wípé gbogbo ẹnikẹ́ni tó bá kí irun gbogbo ẹnikẹ́ni tó bá kí irun lórí ìdúró ládàá rẹ̀ ó pọ̀ ju ẹni tó kí lórí ìjòkólẹ̀ lọ ẹni tó kí lórí ìdòkólẹ̀ ládàá jẹ́ pọ̀ ju ẹni tó kí lórí ìrọ̀gbọ̀kú gbogbo àwọn kìíní ní ẹ̀rí lọ́tọ̀ ẹ jẹ́ ká wo àdìsí ọ̀mọ̀rọ̀ ìbọn hussein rọ̀dí aláwọ̀ oníkọ̀ọ̀lá sáàtù rọ̀sí ìrọ̀lẹ́kọ̀ọ́lá àlẹ́sọ̀lẹ̀ ó ní mo ìka lára mi mo bè lọ́wọ́ ìṣọ́rọ̀ àǹsọ̀rọ̀ àti rọ́jò kọ̀ ìmẹ̀ nípa ìrún èèyàn kan tó ń kí tó ṣe kó dìde kí ni àkọ́lá ó ní ìṣẹ́rọ̀ nípa ìrun yẹn kan tó kí àrùn sọlá tó rọ́jò ló ń kọ̀ ìdàn nípa ìrun yẹn kan tó ṣe kó kí ó jòkúlẹ̀ sí ó ní fàkọ́lá rọ̀kúnlélá ìfẹ̀lá wà ayọ̀tọ́lá olóńṣẹ́ ọlọ́run ó wá fún yíba pé nǹkan ọ̀dàkọ́ imán ọ̀wọ́ hapjọ́d tí wọ́n yẹn báyẹn tó bá dìde kírun yẹn ìyẹn ló fi ń lọ lájù fún un lọ. wàmọ̀nsọ́ ọ̀dàkọ́ idán irú ẹni bẹ́ẹ̀ ládàá ìdajì ní òkèkèrè ni ó gbà ó ìdajì kí ìdajì ẹni tó dúró kí fọ́nàwú lẹ́sùn ájúrò laada ọ̀rẹ́ ládàá ìdajì ẹni tó dúró kí ni ó gbà ẹni pé ẹni tó dúró kí ni tó bá ń gba hundred ẹni tó jòkó kí ni ni ó gbà fífi ní ẹni tó fọlá oníṣù ayùrú àlùkò yìí wọ́n gba ládàá ìdajì ẹni tó jòkó lẹ̀ sí. yóò gba ládàá ẹni tó ṣe ìdajì ẹni tó ṣe kí ni ẹni tó jòkó lẹ̀ kí tiẹ̀. tó tún ọ̀sẹ̀ ẹni tó dúró kírun ládàá tó pọ̀ ju ẹni tó jòkó lẹ̀ ẹni tó jòkó lẹ̀ ládàá tó pọ̀ ju ẹni tó sùn lẹ̀ lọ ẹjẹ́ bá ti fi hundred percent ẹni tó dúró kírun gba hundred kí ni ìdajì hundred fifty fifty lẹ́ni tó jòkó lẹ̀ òṣèkì ni yóò gbà kí ni ìdájú fifty twenty five twenty five lẹ́yìn tó tún lóògùn kí ni tí ó gbà. ilé ìdájọ́ tí sẹ́yìn àti wa òun ni látòrí aha anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. tó bàtà àwọn afá ọ̀rọ̀ wọn kìlọ̀ síbi pé eléyìí pé yóò máa jẹ́ fún àkọ́kọ́ ìrun náà fílà ẹ̀kejì ní ìbámu sí ìlú kápá ní ìbámu sí ìlú kàtàdì wáyé pé ìrún náfìlà náà ni ó tún ti pé òun mọ́ dábàá dìde tí mo tiẹ̀ ní ó wá rẹ̀ kò wá lè dìde kí ṣé àpè ládàá tẹ̀ nínú àbáni rárá àdékùn torí pé ìṣèjì ẹ̀ ní pé a máa dìde kírun àmọ́ àárẹ̀ ló ṣe kí ni òun ló ti kó ṣe kí ni ó jòkó lẹ̀ so orí náà wá fìlì ọ̀rọ̀ yìí lọ báyìí lórí ẹ̀. eléyìí náà ló bá ìdájọ́ ìpínpé tó tún bá wọ orí àwọn nǹkan ọ̀gbìn wa ìbádàlá eléyìí náà ló bá wọ orí àwọn kíni àwọn nǹkan ọ̀gbìn wa nǹkan ọ̀gbìn náà látòrí bí ẹ ṣe ràkúnmí kábàgbé sí àsìkò tá à ń bẹ inú ẹ̀ ń òun ni bíi aeroplane bíi ṣíìpù bíi mọ́tò ìdájọ́ ìṣúra wọnú ẹ̀mí ìdájọ́ tá à ń bá bọ̀ láti ta lórí àṣìyàmù ọ̀la àti àyè ìfọ̀rọ̀ ìdókòlẹ̀ ìdájọ́ tá à ń bá bọ̀ òǹdógbè làwọn yẹn wà nínú nǹkan ọ̀gùn kọ́lá tó pé nǹkan ọ̀gùn gbogbo ìtaba lè rù rù sí nínú àwọn nǹkan fi ń ṣe ìrìn àjò láti ṣe ká mẹ́nu ẹ̀ yálẹ̀ ní sí ni ṣíìpù ni mọ́tò ni tírẹ́ẹ̀nì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ń bẹ nínú nǹkan ọ̀pọ̀ yìí ikọ̀ ọ̀gbìn táwọn wà nínú ẹ̀ oríjìkì la máa ń sábà wà àsìkò òun wá tó àsìkò òun tó sì tó yìí tí ò bá kí i lásìkò yẹn àsìkò òun yẹn lè lọ wọn lára kí ni ìdájọ́ ròyìn báyìí lórí àìsíláàmù ìṣẹ̀dá etí àwọn àfà tí wọ́n tò ní pé ilé èèyàn báyìí níbi kíbi tó bá wà ní ọ̀gbìn yẹn kó dúró tó bá dé ìfapá ìyẹn wà nù aeroplane tó bá rọrùn fún láti dúró kírun dáadáa tàbí ó fi gbèsè o ìyẹn wà nù plane tó wà lórí ìdìkúnlẹ̀ àṣùrù wá tó tó bá rọrùn fún láti dúró kó ṣe kí ni ó dúró ìyẹn wà nù mọ́tò àti kòróba tó bá rọrùn fún láti dúró kó ṣe kí ni ó dúró ìyẹn wà nínú ship tó bá rọrùn fún àbínú kenú tó bá rọrùn fún láti dúró kó ṣe kí ni ó dúró báyìí ọgbọ́mọdé kó àwọn èèyàn mẹ́rin bẹ́ẹ̀ ni ètí sẹ̀rí àkúnwá ni tó bá ti ní kápá ó kékeré kó dúró ó kékeré yẹn. àdéhìí fún bẹ fún àdéhìí sábà ká bàbá fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní àwọn àbájú pé wọ́n ṣèdájọ́ ní ìdàkejì kìíní yẹn. àdéhìí yìí wọ́n ní oríṣi ọlọ́run sallallahu alaihi wa sallama wọ́n ní tó ìlà àmì sọ̀lá ti ṣe kéèyàn wọ́n bèèrè lọ́wọ́ iṣẹ́ ọlọ́run nípa èèyàn kan tí ó fèrò nínú ọkọ̀ ojú omi nípa èèyàn kan tí ó fèrò nínú ọkọ̀ ojú omi wọ́n bèèrè lọ́wọ́ iṣẹ́ ọlọ́run ọlọ́run ayé ọ̀tọ̀ náà bẹ́ẹ̀ pàpáàdà wọ́n ní iṣẹ́ ọlọ́run á fi gbà ìpè sọ́ọ̀lì sí apá ìmọ̀ kí ó yẹ bẹ́ẹ̀ yẹn kó dìde lẹ́ni tí dúró kírun ìlà àyíká kọ́ ọ̀fà àlùbárò àti pé yorùbá yẹn tó máa ń bẹ̀rù wípé ọkọ̀ ojú omi òun lè dàwó. ìlà àǹtàkọ́tà àlùbárò àti tí ó bá bẹ̀rù wípé ọkọ̀ ojú omi lè dàwó àwọn lè dà parun nínú omi. torí àdìsí náà wàá gbé ìdájọ́ yẹn lé lórí. orí àdìsí náà làwọn àfà gbé ìdájọ́ yẹn lé lórí. ìdìbò ẹni tó máa ń bẹ lórí nǹkan ọ̀gbìn pátápátá nítorí ọkọ̀ ní pé ó dìde kó ké irun yẹn àmọ́ tí ò bá ti wá rọrùn fún láti dìde kí irun yẹn kí ló kù tí ó ṣe tó jòkó lẹ̀ kí tí ò bá ti rọrùn fún láti dìde kí ó ṣe kí ni ó jòkó lẹ̀ kó yẹ kí. so àti ìjọbàtẹ̀ tó ní sí àwọn àmì inú àwọn ẹ̀mọ́ bínú àwọn afá ilẹ̀ wa nígbà èèyàn lè kírun ní mọ́tò owó ni wọ́n dé o wọ́n dé kí èèyàn lè kírun ní aeroplane yẹlẹ tó ní ṣíkì yẹlẹ tó ní nínú tirẹ̀lì lókè ìgbà tí àsìkò máa ṣe gbé mi àsìkò mi bá ti wọlé tó rẹ̀ bẹ̀rẹ̀ pé àsìkò yẹn ó lè lọ́gbọ̀n fún ìdájí tó lè tó lè máa bẹ̀rù bẹ́ẹ̀. Kì í kírun ibi tó wà orí ìjòkó yẹn náà ló ti ṣe kí ni òun náà ló ti kírun yẹn. Wọ́n á bèèrè dáa ó dájú ìwà akérò lórí ìdókòlẹ̀ ni ẹni bí ò bá ṣe ń lò fún ọ̀gùn tẹ́lẹ̀ náà tẹ̀lé àti ṣe nígbà láì ó lè ṣe kí ni ó lè kírun lórí ìdókòlẹ̀ nígbà tí kí ni bá ti tó bá ti hájà tí bùkátà tó bá ti kí ni tó bá tó kù sí. ó ní ìpàdé fún yẹn lè ti náà ìsinú nǹkan ọ̀gùn tó wá ló fà á tó ti pé nígbà tí ájà wá bùkátà ti gangan àti ìbẹ̀ nínú nǹkan ọ̀gùn kí ni tó mọ̀ náà kí ni tó kọ̀ fún láti kí ni láti lò. tó gbogbo nǹkan ní ọ̀bùn tábàyà ní nǹkan ọ̀bùn tábà wà ìyẹn lè ṣe kí ni ìyẹn lè kí ru ní gbogbo àyẹ ẹlòmínì wọn fi à ìyẹn lè jẹ kíkọ títí máa wàá mọ àgbà tó wá sábà ń tábù dáadáa àti wàá ń tábù dáadáa yálà pẹ̀lú mọ́tò ni wàá mọ̀ iye ẹ̀sìn ẹtẹtẹtẹ wàá lo òfin tí sọ̀rọ̀ àmọ́ àpẹ wàá lo pẹ̀lú dùnú kí ni yóò máa dùnú ah, sí àmìlélá tọ́lọ̀ ti tọ́lọ̀ ti dé ìdíje tó ti mọ̀ alhamdulillah wọ́n ti táìmù gbàtí ọlọ́run kára pé àṣẹ àjù tó táìmù kí a kúrò ní ìyádìgbà ọwọ́ òru ọwọ́ òru ni owó nìyẹn tó lọ bí nǹkan bí aago méjì and six hour journey ni láti Saudi wọ um, Nigeria think uh, our jerry on the roof. Mo tí ó lójú pé bàtà bá fi wọ ilé báyìí. Ẹ ti sí ìjọba tó tì yóò máa di kí ni yóò máa di eight. Ó kàn sí pé nǹkan bí aago mẹ́jọ àárọ̀ láti kí ni láwọ̀ nǹkan bí aago mẹ́jọ àárọ̀ tó wá ku àwọn tó bá yìí ti mọ̀ kí wọ́n sọ àsìkò yẹn àsìkò yẹn náà inú pé yẹn náà lẹ́mọ̀ sọ lọ títí inú pé ìtẹ̀wà náà ti mọ̀ títí ni lẹ́mọ̀ tó bá ti tó àsìkò àsùbá àwọn tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn níbi wọn máa ìlú yẹn bá àdàkọ̀ fẹ́ lómi gan tó wọn àti àwọn ògbàrú ilé ìlú tó wù àwọn òsọ́pọ̀ orí o ṣé wù ilé màmá ti ní ọmọ fún ìjáde láyé tó ti gbà tó ti dé léde ńlá ní bí ẹkọ sí mútàlá amẹ́tọ̀ kọ́kọ́ lọ ní ẹrù wọn nígbà tó lẹ́yìn tán ó tó lọ bí aago mẹ́ẹ̀dùn mẹ́wàá pẹ̀lú ẹ̀tọ́ tó fẹ́ ti kí ni kò fẹ́ kí òun àti àtùbà. màá tó ṣe màá nínú pléènì yẹn tàbí tó àti àtùbà èyí ti fẹ́ àlọ́ àwọn akpọ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ti kí ni láti gbé ìhun yẹn nínú. tó àǹfààní bẹ ẹ kí òun ní lórí ìdòkúnlẹ̀ ní gbogbo ìgbàkúgbà tí wọn bá ti kí ni tí wọn bá ń bẹ nínú nǹkan ọgọ tẹ̀lé àti kí ni tẹ̀lé àfi àyè ile fún wa bákan náà alẹ́ ìkìmáàd àlàṣe ìṣèṣìyàm ẹni tó ń kírun tó ní kápá àti kírun lórí ìdúró lọ́tùgbà tó wá ń kírun lórí ìdúró ó rí pé ìkádàrá ń bà wọn látara ìjẹ́ àgbàlagbà àbí látara bóyá mọ̀tò ó lè dúró kéwé èèyàn báyìí ṣé gbàlá ìwà lápèjúwe nínú ẹ̀bá yẹn tó ń bá òfò aróko mọ́tíláṣí ló fẹ́ gbẹ́rọ̀ látara àbí kan bóyá nínú àwọn àbí tíṣẹ̀rí àtòmọ́ fún wa bẹ́ẹ̀ ni ìgbàláyé wà ìgbàláyé wà bàbá tó bá jẹ́ àwọn àgbàlagbà wọn ti ń bá wa kírun wọn jọ ń kírun nínú mọ́tíláṣí bóyá pé obìnrin díẹ̀ díẹ̀ yes ṣẹ̀ríà tí ààyè lè ṣẹ̀ríà ó fi ilẹ̀ fún wa tí ò sí láìsí so gbogbo àwọn ọ̀nà ká lè gbà áńdù ìdúró kí o òmìnlè àpàdà tí wá jẹ́ orí náfìlà ní ń kọ́ lórí náfìlà wọn ni oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá lè máa ó lórí ìdúró ìgbà tó wá ń ló wá rí pé ó rẹ̀wọ̀n kó bẹ́ẹ̀ jòkúlẹ̀ ó fi ìjòkúlẹ̀ tó fi parí yòókù àbí ẹ lè máa wà lórí ó máa fi irun lọ ó ń lọ lórí wá rí pé bóyá òun ka àyà kan tó gùn tó bá ti wá ká tó ti kú bí yóò wá tó ló ń tó wá kú bí àyà mẹ́ta ó kúrẹ̀ wà ó tó wá ti kú bí àyà mẹ́ta ló wá dìde yóò apáyà ẹ̀dẹ́ àkókò ẹ̀ lórí ìdúró yẹn wọ́n apáyà lórí ìdúró yóò àgbàdo lọ òkú òkú yìí nígbà láyé wà fún ẹ̀kọ́ tó ní ilé àbójú wáà ìgbà láyé wà fún ìgbà láyé wà fún lórí ìnáwásí ó jòkó lẹ́yìn kí òun yẹn lọ́wọ́ wá rí pé òun ti fẹ́ àyà tó ń ka òun ti fẹ́ kàtá ló ká dìde ni yóò wá parí ẹ̀ lórí ìdúró yóò wá ṣe nǹkó ti fi jù tó ṣe kan ìgbà láyé wà fún ilé tó gbogbo àwọn dynamism àti ìyọ àyè lẹ̀ tí ṣẹ̀rí àtúntò kí ni tó mú wá fún wa lórí orígun àkọ́kọ́ lórí nǹkan pè ní àsọ̀láàt yẹn nípa mọ̀ sí alkiyam ìdúró pé à ìrìn tó rí ẹ̀rọ kan ní àádùúgbò abẹ́ náà máa tẹ́lẹ̀ sí agbọ́ ibi tí ó ṣe wá láǹfà ní ṣùgbọ́n nípa láwọn fàáńdì kẹrọ àńlá ìlà ìlà àwọn ọ̀tọ́ sí kọ̀wà